السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله أدعو فون ولوبا أتركات كفون أبو محمد صلى الله عليه وسلم lẹ́ni pẹ̀lú yọ̀ǹda ní ọ̀dọ̀ ọlọ́run basùhánà a máa lọ sínú kókó ọ̀rọ̀ míì èyí tí ó tún ṣe pàtàkì tó sì jẹ́ pé ó ní bá ṣe pẹ̀lú ìsẹ̀mí wa ní pàtàkì jùlọ ìsẹ̀mí tó ní bá ṣe pẹ̀lú wíwá halal ẹ̀rí pé ká jẹ lọ́nà halal nínú nǹkan tí ó jẹ́ ojúṣe wa gẹ́gẹ́ bí mùsùlùmí ni anabi wa muhammad sallallahu alayhi wa sallam wọ́n ní ní ọ̀kan nínú ìrìn àjò ẹ̀ gẹ́gẹ́ bó sọ alákọ̀ọ́lẹ̀ náà adéṣe abiyọ̀rẹ́ radiyallahu anhu anábìrin arákùnrin kan tó ń bẹ̀ lọ́n nírìn àjò tó jẹ́ pé gbogbo àwọn àpẹẹrẹ gbogbo àwọn àmì tọ́lọ́hún fi máa ń gba àdó èèyàn ló wà lára arákùnrin ṣùgbọ́n ọlọ́run kọ àdúrà ó wá ń dààmú òǹbẹ̀lọ́n anábì wa sallallahu alayhi wa sallam wọn sọ fún wa pé ọlọ́bọ̀ lè gbàdúrà rẹ̀ nítorí pé famatamu haram èyí tí ń jẹ ní haram ni wa haram wa èyí tí ń mu èyí tó ń wọ̀ haram ni ó túmọ̀ sí pé tó bá yẹ pé jíjẹ haram yóò jẹ́ tí ó sọ̀yàn di ẹni tọ́lọ́mọbò ní gbàdúrà rẹ̀ èèyàn gbọ́dọ̀ gbìyànjú láti wà halal bẹ́ẹ̀ náà anábì wa Muhammad sallallahu alayhi wa sallam wọ́n bí léèrè nípa pé kí ni nǹkan tó jẹ́ pé yóò sọ àwọn èèyàn di ọmọ náà jùlọ su'ila Rasulullahi sallallahu alayhi wa sallam an aksari ma yudkhili an-nar wọ́n ní wà ànábì kí ló jẹ́ pé téèyàn bá máa ń ṣe é púpọ̀ jù yóò sọ èèyàn dọmọ náà ànábì ní tí ó sọ àwọn èèyàn dọmọ náà jùlọ òun náà ni alfamu alfarj òun náà ni ẹnu àti abẹ́ ọ̀nà pé látara nǹkan tí wọ́n ń jẹ sẹ́nu wọn tó jẹ́ nǹkan ìwọ̀ àti ṣàlàyé fún wa pé Islam ó ṣe lẹ́tọ̀ọ́ fún wa jíjẹ gbogbo nǹkan tó bá lẹ́tọ̀ọ́ gbogbo nǹkan tó bá jẹ́ nǹkan halal lábẹ́ jíjẹ nǹkan tó jẹ́ halal a gbọ́dọ̀ gbìyànjú ká ṣiṣẹ́ ká tó rí owó tá a fi gbọ́ bùkátà ni torí ẹ̀ ló fi jẹ́ pé ibi tá a lọ lénìí òun náà ni ọ̀nà ìgbàjẹ ọ̀nà ìgbàmú ọ̀kan nínú ọ̀nà tá ń gbà tá ń gbà tí sì ń tà mọ́ sí albay òwò ṣíṣe tábàwọn Al-Qur'an Al-Karim táwọn Muhammad sallallahu alayhi wa sallam á rí ẹ̀kọ́ rẹpẹtẹ nípa òwò ọ̀nà wo làá gbà ṣe é tá a fi rí ìyọ́nú ọlọ́run ọ̀nà wo làá gbà ṣe é tíyàn fi lè kó bínú ọlọ́run tábà wọnú Suratul Baqara àyà two hundred and seventy five ọlọ́ba ṣàlàyé fún wa pé òwò ṣíṣe ní nínú ẹ̀tọ́ ni ọlọ́ni wa halallahu al-bay'a wa harrama ar-riba ọlọ́ni òun ṣe òwò ṣíṣe òun ṣe gẹ́lẹ́ bóun ti ṣe rìbá owó èlé bóun ti ṣe léèwọ̀ inú àyà mi inú ọlọ́ba ń sọ fún wọn Suratul Nisa aya twenty nine ọlọ́ba ní ya ayyuhal ladhina amanu la ta'kulu amwalakum baynakum bil batil ọlọ́ni ẹ̀yin olùgbàgbé òdodo ẹ gbọ́dọ̀ máa jẹ owó ara yín láàrin ara yín lọ́nà tí kò tọ́ illa an takuna tijaratan an taradun minkum ọlọ́ni èyí tó ń fọwọ́ sí òun náà kẹ́ ẹ ṣòwò láàrin ara yín ẹ gbọ́dọ̀ gba ọ̀nà tẹ́tẹ́ ọ̀nà jìbìtì ẹ gbọ́dọ̀ gbàgbà owó lọ́wọ́ ara yín ṣùgbọ́n ẹ lè gba ọ̀nà òwò ẹ lè gba gba owó lọ́wọ́ ara yín nítorí pé gbígba owó lọ́wọ́ ọmọlàkejì nípasẹ̀ ká tajà fún nípasẹ̀ ká ta nǹkan tá a ní fún nínú ọ̀nà tó jẹ́ ọ̀nà ẹ̀tọ́ ni ó túmọ̀ sí pé ní ọ̀nà halal tí a lè gbà jẹ tá a lè gbà mú tá a fi ní kan ìbínú ọlọ́run òun náà ni ká sí owó Ànábì Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam wọ́n ṣàlàyé fún wa nínú àdìsí ti al-Miqdam gẹ́gẹ́ bó ṣe wà lákọọ́lẹ̀ lọ́dọ̀ Imam Bukhari anabi ni ma akala ahadun ta'aman qattan khayran min an yakula min amali yadi anabi ni ẹnìkan ò jẹ oúnjẹ oúnjẹ mẹ̀tọ́ tó tó kéèyàn máa jẹ nínú ọ̀sẹ̀ ọwọ́ ẹ̀ kó jẹ́ pé n ti ń ṣe ibẹ̀ ló ti ń jẹ kó jẹ́ pé inú ìgbìyànjú ẹ̀ ló ti ń jẹun anabi ni wa inna nabiyallahi alayhi salam kana yakulu min amali nítorí pé anabi wa Dawud alayhi salatu wa salam òun náà ń ṣe oúnjẹ nínú sí ọwọ́ ẹ̀ ni wọ́n ṣe kó tó jẹ ni eléyìí túmọ̀ sí pé níní gbìyànjú níní akitiyan lórí jíjẹ àti mímu nípa sísòwò nínú tí Islam tó fọwọ́ sí ni inú àdìsí Abi Hurairah radiyallahu anhu wọ́n ṣe ń la Ànábì Muhammad sallallahu alayhi wa sallam ó ní la an yahtiba ahadukum huzari khayrun min an yas'ala ahadan fayu'tiyahu aw yamna'ahu Ànábì kéèyàn bọ́ sí gbó kó wá ṣẹ́gi kó wá rò sẹ́yìn ẹ̀ kó lọ ta lọ́jà kó fi gbọ́ bùkátà ó lóore fún ju kó máa tọrọ lọ́wọ́ àwọn èèyàn lọ ìmọ̀ àwọn tó tọrọ lọ́wọ́ wọn bóyá wọ́n fún un àbí ti hànà rẹ̀ ẹ̀pẹ́ eléyìí ó ń ṣàlàyé fún wa bó ṣe pàtàkì tó nínú ẹ̀sìn wa láti ní igba aṣẹ́ láti ṣòwò eléyìí kò sí láì fi bẹ́ẹ̀ kódà kò sí nínú ọ̀nà tá a máa ń gbà súnmọ́ ọlọ́run ọba subhanahu wa ta'ala ká ní àní ṣòwò tàbí sísísẹ́ gangan lára sísúnmọ́ ọlọ́run bá subhanahu wa ta'ala ni anabi wa muhammad sallallahu alayhi wa sallam nínú àdéhìí ti abdullah ibn khubayb an abiy an ami wọn lànà bí sọ fún wa pé làbá sabil gina liman ittaqa kò sí láburú nípa kéèyàn ó jọ lọ́rọ̀ téèyàn bá jọlù payọ ọlọ́run ẹ jẹ́ ká padà sí gbèsè ayé àwọn sahaba anabi muhammad sallallahu alayhi wa sallam ó ṣe ìrẹ́pọ̀ láàrin abdulrahman bin auf tó jẹ́ ara mẹ́kà tó ṣe hijira àti sáàdù bùnú ọ̀bàdà tó jára màdínà sáàdù bùnú ọ̀bàdà yìí ó wá jẹ́ nínú àwọn tó lówó jùlọ nílùú màdínà jọ́nà lọ́wọ́ anabi wa ni kóhun àti abdulrahman bin auf kóhun tó máa ṣọmọ ya wọn wá délé saad tó ń wá jẹ olówó ó wá dá dúkìá rẹ̀ sí méjì fún abdulrahman bin auf kílá abdulrahman sọ ó ní barakallahu laka fi malika wa ahlik dúkìá rẹ̀ ọlọ́run bó fa àlùbáríkà sí dullani ila suq ọjà ní kó júwe fún mi wọ́n ní abdulrahman bin auf ó wá gba ọjà lọ ó bẹ̀rẹ̀ sí máa ta ó bẹ̀rẹ̀ sí máa rà tó fi wá di pé nínú àwọn sàbẹ tó lówó jùlọ abdulrahman bin auf jẹ́ àkọ́kọ́ nù wọn. àrípẹ́lẹ́ ó ṣàfihàn fún wa pé kéèyàn máa ta kó máa rà kó nígbìyànjú kó lákìtìyàn nínú oríire ni. umar ibn al-khattabi radiyallahu ta'ala anhu abu musa al-ash'ari abdullahi bin qais ọ̀ránṣẹ́ sí níjọ́ nígbà tí arákùnrin yìí dé nínú àwọn ọ̀dọ́ nínú àwọn sàbí ni nígbà tó dọ́dọ̀ Umar ó kànlẹ̀kùn Umar títí Umar fún níyọ̀ǹda ó bá padà nígbà tí ó padà wọ́n ní Umar wá ń bi léèrè pé kí ló fà á nígbà tó nígbà tí mo ní kó wá tó fi wá ó ní mo ti wá mo kànlẹ̀kùn ẹ mi níyọ̀ǹda ní amiru mumini Umar wá ní ó ní torí pé mo gbọ́ lẹ́nu anábìwá Muhammad Abu Musa sọ fún Umar bẹ́ẹ̀ pàànàbí sọ yìí pé ẹ̀ẹ̀mẹ́ta làá gbà yọ̀ǹda tá a bá ti gbọ́ ìyọ̀ǹda lọ́dọ̀ onílé ká padà wọ́n nígbà tí Umaru wá wádìí ọ̀rọ̀ yìí tán wọ́n ní a ah, n tó ṣàkóbá wa táwọ̀ fi gbá àdìsí lẹ́nu anábìá Muhammad wọ́n ní pé ó ṣeéṣe kó jẹ́ pé dọ́tà anábì sọ̀rọ̀ yìí àwà lọ́jà ó túmọ̀ sí pé àwọn ẹni rè tàná ìgbàgbọ́ wọn kò dí wọn lọ́wọ́ láti máa tà láti máa rà títà rírà wá ní ó wá ní oríṣiríṣi ẹ̀kọ́ èyí tó ní bá ṣe nínú Islam kó tó lè jẹ́ nǹkan tí ó sun wa mọ́yọ̀nù ọlọ́run ọ̀kan nínú àwọn ẹ̀kọ́ yìí òun náà ní ká jẹ́ olódodo nídìí ọjà wa ká má fi dúdú ká má fi pẹ̀ funfun ká má fi òjò ká má fi pẹ̀ iná tá a bá ti ń ṣe léyìí yóò máa jẹ́ kí albarka máa wọnú ọjà wa nínú àdìsí Hakim ibn Hizam wọlé anabi wa Muhammad sallallahu alayhi wa sallam sọ fún wa ipe albayi'ani bilkhiyar ma lam yatafarraqa anabi ní òǹtajà àti òǹrajà àwọn méjèèjì wọ́n lọ kán jọ máa dúnàdúrà ànábì nípa dúnàdúrà àwọn yìí fa in sadaqa wa bayyana táwọn méjèèjì bá jẹ́ olódodo tí wọ́n sì ṣe àlàyé bó ti tọ́ àti bó ṣe yẹ bórika láwọn máa fi bẹ̀yìn mà ọlọ́run fi àlùbáríkà sí títà àti ríra wọn. wà ìǹkẹ́tẹ̀mà wà kẹ́dàbà anábì ní tábà wá fi nǹkan kan pamọ́ ní tí ò rí bẹ́ẹ̀ tí wọ́n bá fi lórí bẹ́ẹ̀ bákan náà tí wọ́n sì jàǹbá mọ́hẹ́kọ̀tù àlùbáríkà ti ń bẹ níbi òwò yẹn ọlọ́ọ̀bọ parẹ́ ọlọ́ọ̀bọ yọ kúrò ó túmọ̀ sí pé nínú ọ̀gá ẹ̀kọ́ tẹni tó bá fẹ́ tà tó bá fẹ́ rà gbọdọ̀ ní ó náà ní ká jẹ́ olódodo píparọ́ níbi òwò nínú àwọn nǹkan tí máa ń fa òǹṣòwò sẹ́yìn ni bákan náà nínú tí máa ń fa ìbínú ọlọ́run àti ìparun lórí òǹṣòwò ni bákan náà ẹ̀sìn Islam ó tún wá gbé wá lóhùn gbẹ gẹ́gẹ́ bá a sọ pé alákọ̀ọ́lẹ̀ náà adéṣánà bẹ̀ Muhammad sallallahu alayhi wa sallam kájẹ́ni tó jẹ́ pé yóò máa de àwọn èèyàn lọ́rùn anábìwá muhammad sallallahu alayhi wa sallam ó ní man yassara ala muslimin yassara Allahu alayhi fi dunya wal akhirah ẹni tó bá jẹ́ni tó mú dẹ̀rùn bá àwọn mùsùlùmí ọlọ́run mú ìdẹ̀rùn táyé àti tàlùkìyàmà bá ká má jẹ́ tí ó máa gbójú sókè tí ó kọjá bó ṣe yẹ tòótọ́ kò sí gbèdéke fún iye èrè téèyàn lè jẹ nínú Islam ṣùgbọ́n ká jẹ níwọ̀nba ká láàánú àwọn tá à ń tà fún káwa náà láàánú àwọn tá à ń rajà lọ́dọ̀ wọn nínú ẹ̀kọ́ ni ó sì máa ń jẹ́ kí ìdàgbàsókè bá òwe yẹn nínú àdìsí Jabir bin Abdullahi radiyallahu anhu gẹ́gbẹ́ sọ lákọ́lẹ̀ lọ́dọ̀ mọ́ Bukhari anabi ni rahimallahu rajulan samha idha ba'a wa idha ishtara anabi ni kéèké ọlọ́run kó máa bá ẹnìkan kí àlùbáríkà àánú ọlọ́run kó máa bá ẹnìkan tó jẹ́ pé ẹ ń láàánú àwọn èèyàn tí bá ń tajà àti tí bá ń rajà kì í tọ́wọ́ ja kanjúko bákan náà òun náà kì í rajà náírà pé bó bá lè pé ẹni tó ń fẹ́ rà lọ́wọ́ rẹ̀ bó bá lè pé ni bí òpè kò kan tẹ́ńbàjẹ́ ọkàn mi eléyìí kéèyàn jẹun tí ó láàánú nípa títà àti rà nínú ẹ̀kọ́ ni nínú tí máa ń mú oríire báyàn nínú òyìn ni bẹ́ẹ̀ náà nígbà Muhammad sallallahu alayhi wa sallam ó wá kọ̀ fún wa nípa ìjàmbá ká máa fi dúdú ká máa fi pé funfun nínú òwò òun náà ni pé ká gbé àléébù tí ń bẹ níbi ọjà ká gbé pamọ́ inú jàǹbá ni nínú àdìsí Abi Hurairah radiyallahu anhu ó ní marra Rasulullah sallallahu alayhi wa sallam bi rajulin yabi'u ta'aman ó lànà bí kọjá ń jọ kan lẹ́gbẹ̀ẹ́ rákùnrin kan tó yẹ pé oúnjẹ ní ń ta fa adkhala yadahu fihi anabi wa kí ọwọ́ bó oúnjẹ yìí lábẹ́ anabi bá ru sókè fa idha huwa makshus anabi bá rí pé oúnjẹ yìí tí ò dá oúnjẹ yìí tómi ti dà sí iná ẹ̀ oúnjẹ nísàlẹ̀ ojú oúnjẹ oníyẹ̀fun fa qala sallallahu alayhi wa sallam anábì wọn sọ pé lẹ́yìn sami náà nà ń gọ́ṣà ẹni tí ó bá jẹ́ oníjàmbá anábì ni kì í sọmọ lẹ́yìn wa kì í ṣe mùsùlùmí òdodo ó túmọ̀ sí pé ẹni tó bá jẹ́ mùsùlùmí òdodo èyàn ó jẹni tí ó lawọ́ èyàn ó jẹni tí ó ẹni tí ó kakòyàwọ́ nínú òwò ní tó bá jẹ́ àléébù ti bẹ́ẹ̀ á ṣàlàyé kí mùsùlùmí kò fẹ́ ta dúkìá rẹ̀ fọmọ àyẹ́ ó ṣe mọ́tò ní ó ṣe nínú inú nǹkan ẹ lọ ni nínú ojúṣe rẹ ni pé gbogbo ohun tó bá jẹ́ àléébù nǹkan yẹn ló gbọ́dọ̀ ṣàlàyé fún ọmọ ẹ̀ tó bá wù kó ra tó bá wù kó má ra lànà bí sọ pé tí wọ́n bá sọ òdodo tí wọ́n dẹ̀ lawọ́ tí wọ́n fi nǹkan kan pamọ́ ọlọ́wọ́n fi àlùbáríkà sí ó túmọ̀ sí pé ní tọ́pọ̀lọpọ̀ fi ń ṣe é tí ò fi jọra wọn òun náà ni èlò àwọn ẹ̀kọ́ wọ̀nyí ètò ọlọ́ọ̀bá wa bá tẹ̀lé ìlànà Muhammad sallallahu alayhi wa ọlọ́ba ni ẹ̀ di ẹni tí ó mànà so kájẹ́ ẹni tí yóò kó àkóyawọ́ tí ò ní fi nǹkan kan pamọ́ nínú ẹ̀kọ́ ni nínú òwò wa bákan náà Islam ó wá gbà wá níyàn ó gbà wá níyànjú kájẹ́ ẹni tó jẹ́ pé yóò mú ayé mọ bíntín tí ò ní máa fi gbogbo àsìkò tí ò ní máa fi kọ tí ò ní máa fi gbogbo àsìkò wá ayé tàbí ká máa kó ọ̀rọ̀ jọ ní gbogbo ọ̀nà èyí tó lẹ́tọ̀ọ́ àti tí ò lẹ́tọ̀ọ́ anabi wa muhammad sallallahu alayhi wa sallam wọ́n ṣàlàyé fún wa nínú àdìsí jabir ibn abdullahi radiyallahu anhu gẹ́gbẹ́ sọ alákọọ́lẹ̀ lọ́dọ̀ ibn maja walhakim nínú àdìsí ti abdullahi ibn mas'ud anabi ni ayu anas anabi ni ẹ̀yìn ittaqullaha ẹ páyọ̀ ọlọ́run ọba wa ajmilu fi talab anabi ni ẹ wá jíjẹ mímu lọ́nà tó bá lẹ́tọ̀ọ́ fa inna nafsan lan tamuta hatta tastawfi rizqaha tó yẹ kò sẹ́ni tí ó kú láì ṣe pé àrísìkì tọ́lọ́run bá ti kọ fún láyé láì ṣe pé ọlọ́run bó pẹ́ fún un wà ìnà àpùtọ̀ àníhà kódà kó pẹ́ kó tó níláárí abùkátà pé ká wá jíjẹ múmu lọ́nà halali ká má lu ká má ṣe dàrúdàpọ̀ nítorí pé àwọn tá a jọ jẹ́ oníṣòwò ẹ̀wọ̀n nísìnyí wọ́n fẹ́ má sí ibi tí ò sí jàǹbá bẹ́ẹ̀ wọn wíwọ̀n kò ní pé èyí tó jẹ́ ti scale náà ìjàǹbá wà ń bẹ́ẹ̀ ẹgbẹ́ bẹ́ẹ̀ yẹn ra sọ ó ti níbi wọn ó sì mú ọ̀pá aṣọ sẹ́yìn bẹ́ẹ̀ wọn gàrí tẹ̀ wọn rẹ̀ sí anábì ní ẹ̀pá yọ̀ lọ́wọ́ wà á jìmí ló fi tọ́lá ẹ wá lọ́nà tó lẹ́tọ̀ọ́ tó pé tó ń kálukú òjẹ́ tí ó jẹ́ láyé ọlọ́run bá ti ṣe ó ti pẹ́ bùbọ́ ẹ̀ àná ìfàtàkùn lọ wà á jìmí ló fi tọ́lá anábì ní ẹ̀pá yọ̀ lọ́wọ́ ẹ wá jíjẹ mímu ẹ má kọjá àlà lórí ẹ̀ kódò máa hàlà anábì ní tó bá lẹ́tọ̀ọ́ òun náà ní kẹ́ máa jẹ iná ní kẹ́ máa ta kẹ́ máa rà bákan náà wàdà ò máa haruma ní tó bá jẹ́ nǹkan ìwọ̀ anábìnrin kan jìnnà sí torí ẹ̀ ló fi jẹ́ pé a máa tẹ̀síwájú nínú ìdánilẹ́kọ̀ọ́ yìí kí làwọn nǹkan tó jẹ́ nǹkan ìwọ̀ èyí tá a gbọ́dọ̀ ta àti tá a gbọ́dọ̀ rà nínú ẹ̀sìn Islam àbí Ọlọ́hun subhanahu wa ta'ala kọ́mọ́ síláìsì àlékún ìdúróṣinṣin àti àgbẹ̀fẹ́ ní kọ̀ọ̀kan wa Allahumma inna nas'aluka al-huda wa tuqa wal afafa wal assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.